وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba tí ó dá wa àtọ́rọ̀ alẹ́kùn ọlá rẹ̀ fún ànábà muhammad sallallahu alaihi wasallama àǹbẹ ọlọ́run alẹ́kùn yẹnu rẹ̀ kó bá wa ṣe fún àwọn sàhábà bákan náà tọrọ látọ̀dọ̀ ọlọ́run alẹ́kùn ìgbésí ayé rọrùn àti ìgbàgbọ́ yẹ́sìn kọlọ́run kó jọ kó tó wà fi ṣèkẹ́ fáwa náà mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi jákèjádò gbogbo tí ẹ ti ń láǹfààní àti gbọ́ wá káàkiri àgbáńláyé wípé àlàáfíà ọlọ́run ọba orí àjèjì tán rẹ̀ kọ́lọ́n kó jẹ́ kí ó túbọ̀ máa bá oníkàlùkù wa gbé aṣàdúrà fún àwọn olùgbọ̀wé ètò ilé kan sí kọ́lọ́n túbọ̀ bá ṣàlékún dáadáa rẹ̀ fún wọn kó lélé tí wọ́n ṣe náà ní okùnfà oríire táyà ti tọrùn fún wọn lónìí a tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ẹ̀rí pé bí ìjọ mélòó sẹ́yìn a ń sọ̀rọ̀ fún wa nípa bí Islam ṣe yàtọ̀ bó ṣe jẹ́ ẹ̀sìn àti ọ̀dọ̀ ọlọ́run ọba wa bí kì í ṣe ń ṣe ẹ̀sìn àtọ̀húnrìnwá bí Islam kì í ṣe ṣe ẹ̀sìn àgbélẹ̀rọ a wá ń sọ díẹ̀ fún wa nínú àwọn ohun tí ó ń jẹ́ ẹwà Islam láwọn táwa náà lè máa fi ronú pé ah òótọ́ ni ò tíyàn bá gbé yẹ̀wò lóòótọ́ èèyàn padà rí pé ẹ̀sìn àti ọ̀dọ̀ Ọlọ́run bá wà ní. a sọ díẹ̀ fún wa nínú irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ àdẹ̀sọ àwọn nǹkan kan tí Islam ti ṣàkólé kan rẹ̀ ní pàtàkì jùlọ tí ó pé òun ẹ̀sìn tọ́lọ́run bá kó gbogbo kíní ìkalẹ̀ sínú ẹ̀ a sọ díẹ̀ fún wa nínú irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ náà láfi ṣàlàyé fún wa nípa àwọn nǹkan márùn-ún tó pàtàkì tí ó pé lára àwọn nǹkan tí Islam mójútó púpọ̀ òun náà àwọn kan náà láfi ṣàlàyé pàtàkì ìlànà ìjọsìn fọlọ́run tí Islam mú wá àgbọ̀dọ̀ fẹ́ra rẹ̀ o bákan náà aṣàlàyé pàtàkì ìmójútó ẹ̀mí aṣàlàyé pàtàkì ìmójútó dúkìá ara ẹni aṣàlàyé pàtàkì ìmójútó làákàyè yẹn hafsul akli bó ṣe jẹ́ pé ká dáàbò bò ní ìsìláàmù ṣíṣe ọtí léèwọ̀ àti gbogbo tó bá lè ṣàkóbá fún làákàyè wa àtàwọn nǹkan olóró míì náà ẹ bí ìsìláàmù ṣe dáa tó bákan ló ṣe dáàbò bò ọmọlúwàbí wa kò fẹ́ ká ṣe ṣìnà kò dẹ̀ fẹ́ ká dùnrùn ṣìnà mọ́ni ó dẹ̀ bẹnu àtẹ́ islam bẹ̀rẹ̀ àtẹ́lùwọ̀kúwọ̀ ìrìnkúrìn ìṣekúṣe ìsọkúsọ ìwòkúwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí náà a tún tẹ̀síwájú nínú láti jẹ́ ká mọ̀ wípé alẹ́sì islam ṣe ẹ̀sìn tọ́lọ́run wa fi tún ayé àtọ̀run wa ṣe ni téèyàn bá lè juwọ́ jù sẹ́lẹ̀ fún ìlànà tọ́lọ́run ba láti fi bọ́lọ́run ṣe gbé kalẹ̀ sínú islam tó kọ ayé ẹni ẹ̀rí pé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ò ní padà kábàámọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú kò ní pòkúlùmọ̀ṣù àwùjọ bàjẹ́ káàkiri ayé bó ṣe rí nìyẹn ṣùgbọ́n kí ni tó lè jẹ́ salahul mujtama'i kí ni tó lè táwùjọ ṣe al tá à ń sọ pé ó rí bó ṣe rí yìí tó yẹ pé ọkùnrin tiẹ̀ wá fẹ́ balẹ̀ síbi kankan mọ́ lọ́dọ̀ ọkùnrin ni lọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn olùṣèwàásí fún ni pàápàá àbúlùkọ́ ọmọ ní kéwú kí ló fà á tí gbogbo ẹ̀ fi wá dà bó ṣe dà yìí tó fi já sí pé gbogbo bí táàrò kan fọ̀kànbalẹ̀ sí pàápàá kò tiẹ̀ wá fẹ́ sí fọ̀kànbalẹ̀ ń bẹ̀ mọ́ àwùjọ ti wá dàrú gbogbo ẹ̀ ti wá pọ̀ gbogbo nǹkan ti wá rí yánmá yánmá adẹ̀ ń ro kan pé káwùjọ da Islam wá dá sí pé ó da táwùjọ bá tiẹ̀ wá rí bákan tá a fẹ́ kó da wọn ni àwùjọ wo lè dá o kò lè níyànjú àyàfi n tó lè jẹ́ káwùjọ dá tó lè tún orílẹ̀-èdè ṣe tó lè tún àdúgbò ṣe tó lè tún gbogbo nǹkan ṣe tó máa jẹ́ okùnfà dídá nǹkan ọlọ́run bá jẹ́ káwọn ọmọ nínú islam yìí pé salahul mujtama'i bí salahi al-usra allahu àwùjọ fẹ́ dáa bí islam ni ẹ padà sílé ẹ lọ tún lè ṣe ní asas salahil mujtama'i tó lè jẹ́ foundation táwùjọ fi lè dá tó lè jẹ́ asas ìpìlẹ̀ fún kíni lè salahil mujtama'i pa afẹ́ káwùjọ wa dá afẹ́ kí ìlú dá afẹ́ kí gbogbo nǹkan tó ọ̀nà ẹja padà sílé salahil usra tẹ́bí bá ti dáa ẹbí la wá ń sọ yìí ẹbí tèmi ẹbí tìwọ náà ẹbí tìtiwọn náà ẹbí gbogbo alápapọ̀ inú ilé wa inú ìdílé wa fámìlì wa àwọn ọmọ wa àwa ọkọ àwọn àyàwó gbogbo wa lápapọ̀ tá a bá ti tún létò tá a bá ti jẹ́ kí inú ilé wa dáa ń tó dájú ni pé ilé tó dáa náà ló máa pòdúsì ọmọ tó dáa sí gbòòrò ilé tó dáa làwọn ọmọ ọbẹ̀ máa jẹ́ àǹbásádọ̀ rí nílé ẹ̀kọ́ bí tí wọ́n bá lọ làwọn ọmọ ọbẹ̀ máa jẹ́ aṣojú dáadáa níbi tí wọ́n bá ti lọ kọ́ṣẹ́ náà ọmọ tí wọ́n jáde láti inú ilé eré náà máa jẹ́ aṣojú dáadáa nígbà tó bá wà nínú public transport náà máa jẹ́ aṣojú dáadáa nígbà tó bá wà láàrin ọjà inú ilé tó bá dáa ni o ṣùgbọ́n tí inú ilé bá ti dàrú tí inú ilé bá ti bàjẹ́ tí foundation bá ti sí fún ẹbí ire ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tẹ́ máa máa rí ń ta rèé ló fà á tí Islam fi ṣàkólé kan bá a ṣe máa ń fẹ́ra ẹni bá a ṣe máa ń fẹ́ra ẹni ẹ̀fọn àríkò Islam ló mú wákàfẹ́ ni níṣu lọ́kà kì í ṣe kákan padà ara ẹni kákan wá kiri ẹni mọ́lẹ̀ kó yún dé kí wọ́n máa foyún ṣègbéyàwó rárá islam ò fẹ́ bẹ́ẹ̀ ó bọ̀wọ̀ fóbìnrin púpọ̀ ó dẹ̀ bọ̀wọ̀ fún ẹbí ẹ̀tìrì hekima tó wà wisdom tó wà behind obìnrin lọ́dọ̀ àwọn rẹ̀ nínú ẹ̀ ní pé ó fi bọ̀wọ̀ fún àwọn obìnrin ó jẹ́ káwọn kì í kàn ṣe o àkọ́kọ́ nínú àwọn hekima tó wà ń bẹ̀ ó tún bọ̀wọ̀ fún fámílì ìdílé tẹ́tí fẹ́ fẹ́ ọmọbìnrin ó fẹ́ kẹmọ̀ yí pé á ah, ìdílé yẹn pàtàkì púpọ̀ o ó gbọ́dọ̀ rìspẹ́ẹ̀tì wọn torí ẹ̀ ló fi gbọ́dọ̀ lọ tọrọ ọmọ lọ́dọ̀ wọn kí wọ́n wá yànda rẹ̀ fún ẹ kọ́ ẹ máa bí Islam ṣe dùn bó ṣe dá tó bákan náà ó fẹ́ kí ìdàpọ̀ wà láàárín ìdílé eléyìí àti ìdílé kejì ìdílé kíní àti ìdílé kejì kó wá nídàpọ̀ ẹ látara ìlànà tí wọ́n gbà fífẹ́ ra wọn o máa ń bí ìfẹ́ ẹbí tó pọ̀ sí ẹbí ara wọn iyì ti wà ń bẹ̀ àpọ́nlé ti wà ń bẹ̀ nǹkan ti dàwọ́ ọmọ ti ń tara bẹ́ẹ̀ jáde obìnrin á lè jẹ́ pé àkàn hí lórí ìkọ́ ọkùnrin náà lè jẹ́ni tó a máa fi láǹfààní àti eh, yẹn tí òfin ní padà wá ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́bíyàn òfin ní padà wá dà tí ò ní dànù tí ò ní dàwó ẹ̀nà ìṣàmọ̀ pọ̀lọpọ̀ ọmọ ẹ̀gbọ́n yẹn ọmọ ṣe ṣe ọmọ pọ́yún ló gbédé ṣẹ́rí pé ti padà sílé wọn báyìí nìsín ọmọ mẹ́rin bàbá mẹ́rin àfi yọ torí kì í ṣe bí ẹ kò ẹ̀sìn ni òun náà kàn gbére ẹ̀ kalẹ̀ ọkàn fún lóyún ni ẹ̀yin náà mọ mr alágbájá náà tó ti fún lóyún ọmọ tó ti ní ìyàwó mélòó kò kà wọ́n kún nǹkan kàkún pé tí wọ́n bá ti ní bùkátà sóbì ní kọ̀ọ̀kan kí wọ́n lẹ̀ adẹ̀fẹ́ káwùjọ dáa ṣé ọmọ tí wọ́n bí nírú ìlànà báyìí kí ni tá à ń rò pé káwọn ọmọ yẹn dà sí gbòòrò bàbá tóun náà kobìnrin mọ́lẹ̀ tó bá alájọṣepọ̀ tó yún dé tó fi bírú ọmọ báyìí irú pílánì wo ni irú bàbá bẹ́ẹ̀ ní fọmọ láti tọmọ irú pílánì wo ni irú ìyá tó wọ́ra rẹ̀ ńlẹ̀ tó gboyún báyìí lòun náà ní láti fi tọmọ gbogbo orú báyìí ni ṣẹ̀dá ìfẹ́ àwọn wa mójútó tó fi jẹ́ ká mọ̀ pé àní nínú tá à ń bábọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa pé àní ṣìnà haram ni àní ìwọ personality ara ẹni nílẹ̀ àní ìwọ ni Islam ò fẹ́ ó fẹ́ ká pọ́nra wa lé ká wá build inú ilé wa ká tún inú ilé wa albaitu la yubitana illa ala amadin wala imada idha lam turisa aw ta'dun inú ilé foundation ó gbọ́dọ̀ kọ́kọ́ dúró ná tí foundation bá ti dúró tá a ti fẹ́yàwó bó ṣe yẹ ká fẹ́ tá a ti lọlé ọkọ bó ṣe yẹ ká lọlé ọkọ tá ti wá nígbésí ayé rọrùn lọ́dọ̀ ara wa ẹ̀rí pé eléyà jẹ́ dáàbòbò ńlá fún àwọn ikọ̀ méjèèjì yìí ọkọ ikọ̀ tìdílé ìyàwó tó wá pàdé pọ̀ táwọn náà wá ọmọ ẹ̀rí bá bàbá wa tàná ṣe ń ṣe ẹ̀rí pé wọ́n máa ń padà ń dàgbà sọ́dọ̀ ara wọn wọ́n máa ń lè ń ara wọn ọkọ àtìyàwó ara ìdílé olókọ́kọ́ pàtàkì tá a gbọ́dọ̀ mójútó gbogbo àwọn ọmọ tí wọ́n di tí wọ́n di sí gbòòrò lónìí ilé ìyá kan àti bàbá kan ni wọ́n ti jáde wá o kó pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé táwọn ọmọ yìí ti jáde wá tí ìyá àti bàbá yìí sì jọ wà ó kéré tẹ bá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní gbòòrò lónìí tẹ bá kó ọgọ́rùn-ún jọ hundred nínú àwọn ọmọ náà tẹ kó wọn jọ sójú kan tẹ wá interview wọn ní kàǹkan yìí kankan bóyá túláàsì lẹ fi máa rí bóyá bíi mẹ́rin nínú wọn tí wọ́n pè ìyá àti bàbá rẹ̀ sì jọ ń gbé pọ̀ ṣẹ́rẹ́ àwọn bóyá bíi ninety six tó kù èyí tó súnmọ́ jù náà ní kẹ́ máa gbọ́ pé dáadáa tí wọ́n mi ò sí mọ̀ ah, àwọn ohun tí mọ́dádì òun ah, àbí òun èèyàn ìyá òun ti gbé ọ́lẹ̀ ti pẹ́ gbogbo oríṣiríṣi nǹkan báyìí tí Islam dẹ̀ wá dáàbò bò rèé láfi sọ fún wa pé àní Islam sẹ́ ń tó wá túnṣe láwùjọ ó pọ̀ kọjá sísọ bí a bá ti wá ń gbógun ti antivirus èèyàn ti ṣílẹ̀kúnlẹ̀ fún virus nìyẹn ìgbógun ti ẹ̀sùn Islam àti gbogbo ohun tí ní kí Islam mú wá òun náà ni ìgbógun ti àlàáfíà ìlú ó ní ìgbógun ti àlàáfíà gbogbo aráàlú látara díẹ̀ yìí nínú tá a fún máa mọ̀ pé Islam ọ̀nà tó mú wá láti fi jẹ́ ká mọ̀ pé n tó lè tún àwùjọ ṣe òun náà ni láti inú ilé tínú ilé wa bá ti dáa bàbá lè kọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ gidi ìyá náà lè kọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ gidi tọ́lọ́run bá sọ nínú alukur'an ọlọ́run bá àwa tá a jẹ́ ọkùnrin sọ̀rọ̀ ọlọ́run wà á ṣírò òhun nàbìlì màrúf ẹ̀yin tẹ́ ẹjọ́ kọ ẹ̀yin tẹ́ ẹjẹ́ bá lè lé ọlọ́ni ẹ bá àwọn obìnrin lò pẹ̀lú dáadáa ẹ fi wà pẹ̀lẹ́ bá wọn lò ẹ fàánú bá wọn lò ẹ fẹ̀lẹ́ bá wọn lò ẹ fi àmójúkúrò bá wọn lò gbogbo ohun tó kó sọ́ńdà màrúf yẹn pẹ̀gàn ó pẹ̀gàn ẹ fàmójúkúrò náà bá wọn lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run wa ní fa ínkàrí ìtòmùhún ó ṣe ṣe kẹrin nǹkan lára àwọn tẹ́ kórìíra kọ́ ṣèṣe sí kan kọ́ sọ̀rọ̀ bá kan kọ́ náà wà kan lára kọ́nà àwọn attitude kan ilé tí ò dá tí ò tẹ́yìn lọ́rùn hey kí n ṣe ohun tó kàn ní pé ẹ̀yìn ọ̀dá ọkọ̀ máa lọ ẹ ti síta ẹ kẹ́rù ẹ̀ dànù ẹ bẹ̀rẹ̀ sí ìlú rárá o kí ni tọ́lọ̀ sọ pé káwá ṣe ẹgbọ́n tọ́lọ̀ wí wal fa'asa an takrahu shay'an wa yaj'ala Allahu fihi khayran kathira ọlọ́run ó ṣeé ṣe kẹ́ máa kórìíra nǹkan kan ó ṣeé ṣe kẹ́ máa kórìíra àwọn ṣe sí kan o ó ṣeéṣe kẹ́ máa lòdì sí àwọn nǹkan kan látara àwọn ìyàwó yẹn o kó dẹ̀ já sí pé wọn ọlọ́run bá fi oore tó pọ̀ tẹ́yìn go mọ̀ òun fi sábẹ́ ìwà lábẹ́ yín tí wọ́n wà lábẹ́ yín ohun tó máa tara rẹ̀ jáde àwọn mufasirun àwọn salaf àwọn ẹni eré tí wọ́n rí kọjá lọ tí wọ́n túmọ̀ ayà yìí wọ́n ní khayran kathira tọ́lọ́run bá ń sọ ń òun náà ní àwọn ọmọ dáadáa tó túnmọ̀ sí tọkùnrin bá mánéjì obìnrin tó ń bímọ fún tó wà lábẹ́ àkóso ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run tọkùnrin yẹn ò bá padà gbádùn obìnrin yẹn bó ṣe ń ro kàn pó yẹ kó ń gbádùn ẹ̀ tóbìnrin yẹn ò bá padà dùn ọkùnrin yẹn nínú tó bọ́kùnrin yẹn ṣe ń fẹ́ ọlọ́run á wá wọlá sùúrù tọkùnrin yẹn ṣe ọlọ́run á wá compensate ẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ tó máa wá ṣàǹfààní fọkùnrin yẹn fún balẹ̀lé yẹn fọ́kọ yẹn fún bàbá ọmọ yẹn látara obìnrin yẹn tó máa wá padà wá jẹ́ ètùtù ọkàn fúnra ọkùnrin bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ náà ni tóbìnrin náà bá ní farada bẹ́ẹ̀ náà pẹ̀lú ọkùnrin àwọn bàbá fi sọ pé tọkùnrin tóbìnrin ọba jèrè ọkọ á jèrè ọmọ ṣùgbọ́n kò farabalẹ̀ ó ti kọjú kò wá ní padà wá jèrè ọkọ kò tún ní jèrè ọmọ náà lọ́la tó rọmọ tó yẹ kó jókòó tọ́ tí ò jókòó tọ́ yìí ọmọ yẹn á jìjà kúdà bẹ́ẹ̀ náà ọkùnrin náà ọmọ tó yẹ kó gbà fọ́lọ́run kó wo wa tóbìnrin tí ń ṣe ọmọ tó ti fi kẹ́ ẹ bá lè jọ ní àǹfààní àti farabalẹ̀ rọmọ yẹn tọ́ kí ròrí ọmọ bá máa pín yẹ́lẹ́yẹ́lẹ́ kó máa padà wá di ọmọ ògbóró tó bá lè ṣe sùúrù ilé yẹn ọmọ yẹn padà wá di ọmọ ògbóró ádìdàkudà ó wá ní padà jèrè ìyàwó ó tún ní jèrè ọmọ ẹ̀wọ̀n tí ṣe islam tó mójútó ká ba lè jèrè ara wa ká jèrè ìyàwó ká jèrè ọmọ káwọn ọmọ wa ba jẹ́ nínú àwọn ọmọ rí islam orí islam ṣe dáa wọ́n mọ̀ yá mi mùsùlùmí kú oríire kó jẹ́ mùsùlùmí o èmi náà kíra mi kú oríire ilẹ̀ kan sí pé mo jẹ́ mùsùlùmí àwa lọ́lọ́run wá fi ẹ̀sìn wa tún àwùjọ ṣe lọ́lọ́run sọ pé kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar ẹ̀yin àwọn olùmọ̀ yìí láàlú tẹ́ gbádùn tẹ́ dá tẹ́ ṣoríire tí mi ọlọ́run bá dá sáwùjọ pé lè wá tú àwùjọ ṣe kẹ́ máa pàṣẹ dáadáa kẹ́ máa kọ̀ wá bàjẹ́ ibi náà láti ti máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ Islam ẹ̀sìn tọ́lọ́run wa fi tún ayé àtọ̀run wa ṣe ni السلام عليكم ورحمة الله وبركاته. barakatuhu. Àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ ètò ìpè òdodo tí ó ń dé sí ti gbà wá ní gbogbo ọjọ́ Júmọ̀ láàrin ọ̀sẹ̀. Ọ̀nà ní Alhaji wa Tawbayami Taufik Ogundiyimu, Broda Qasim Ṣọ́gàolú, Broda Debisi Ma'ruf Bankole, tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú Ọlọ́run nínú ẹ̀sìn a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa Da'watul Haqq lẹ́mí abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ishaq abọ́lẹ́rẹ̀ muhammed awwal òun zero eight zero thirty five seventy five fourteen sixty six.